أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا ورسولنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته ọdọ ọpẹ́ fún Ọlọ́run ọba ọba tí ọpẹ́ yẹ lórí ìdẹ̀ra orí tí ń ṣe fún wa ìfẹ́ Ọlọ́run àti ìgẹ̀ rẹ̀ kó máa bá aṣáájú àwọn ẹni rẹ̀ aṣáájú àwọn olùbẹ̀rù Ọlọ́run anabi wa Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam Ọlọ́run bá wa kẹ́ àwọn ará ilé anabi báwa kẹ́ àwọn sàbí ànábì bákan náà gbogbo ẹni tó bá tún fi ìlànà wọn sí ìlànà tọwọ́ àtẹ̀lé ìlànà náà pẹ̀lú dáadáa tí wọ́n fi sílẹ̀ kí ọlọ́wọ́n ọba kí ó bá wa kẹ́ gbogbo wọn lápapọ̀ lẹ́ni tí à ń tún bẹ ọlọ́wọ́n ọba kó ṣe èmi àtẹnìkọ̀ọ̀kan wa níkan nínú àwọn tó ti pé yọ tẹ̀lé ìlànà wọn pẹ̀lú dáadáa kí ọlọ́wọ́n ọba kó ṣe wá lẹ́ni kí ọ̀yọ́ ló ti pẹ̀lú wọn. ní òní òru àrùbíà tí di òru ẹlẹ́ẹ̀kejì dín ní ogún nínú oṣù ṣàdán ní fourteen forty hijra nebo muhammad sallallahu alayhi wa alayhi wa sallam a tún tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tí a máa ń ṣe ní gbogbo òru àrùbíà báyìí ní masjidu ìlú péjú ní òkè ìdàhọ́ ní ìlú ìsẹ́yìn èyí tí a ń kà fún wa nínú tíra salasatul usul lil imam al mujaddid muhammad ibn abdul wahhab rahimahullahu ta'ala rahmatan wasi'a èyí tó ti gbé àlàyé rẹ̀ tí a ń kábọ̀ wá ọjà tí olùmọ̀ wa al-allama Salih al-Fawzan tọ́lọ́wọ́n bá tí ọba wálé fún abọ́dà tí wọn. síra náà ibi tí a ti gbé lónìí òun náà ní ìtẹ̀síwájú nípa sani anabi wa muhammad sallallahu alaihi wa sallam kuwa qala almu'allifu rahimahullahu ta'ala walahu min al'umri salasun wa sittuna sana arba'una qabla an-nubuwwati وعشرون نبيا ورسولا نبئ بإقرأ وأرسل بالمدثر tá olùmọ̀wá wọ́n ní anabi sallallahu alayhi wa sallam ó ní ọjọ́ orí mẹ́tàléní ọgọ́ta lọ́jọ́ orí anabi sallallahu tó lò láyé ogójì ọdún síwájú kó tó di anabi lólò lẹ́yìn ìgbà tó wá di anabi tán ó lò ọdún mẹ́tàléní ogún lẹ́yìn tó fi di anabi àti òjíṣẹ́ tọ́ anabi fi ọdún mẹ́tàléní ogún òbí jẹ́ anabi àti òjíṣẹ́ ọlọ́run wá sọ di anabi pẹ̀lú suratu al-alaq sàmàtí iqra wa huwa wulida fi makkata anabi sallallahu alayhi wa sallam ní àlàyé tí sẹ́kọ̀ọ́ àfọ̀dánì fi rọ̀ṣẹ̀ àfihàn ọlọ́run ta'ala wọ́n ní anabi sallallahu alayhi wa fi sí ìlú mẹ́kà wọ́n sẹ́rọ̀ dọ́ọ̀yà fi bani sáàdì. ó sì wá mímú ọyàn ní ìdílé sáàdù ìndà halima lọ́dọ̀ halima azàdíyà lọ́jà ara ara ìgbèríko sáàd. wọ́n máa ta abdullahi abuhu bàbá rẹ̀ títí abdullahi ó papòdà ó kú wọ́n wúwa bíi bàtọ́ náà na sì wà nínú ìyá rẹ̀ nígbà náà sí bàbá rẹ̀ abdullahi bisalai sọ́mà máa ti wiladatihi bi qalilin nígbà tí ìyá rẹ̀ bí ọ̀pẹ́ púpọ̀ ní ọdún ìyá náà ṣe kíni o ó papòdà lẹ́yìn ibi ọdún márùn sí mẹ́fà ìyá rẹ̀ papòdà fahamu nasihu umu ayman alihabashiya umu ayman alihabashiya ọgbà nẹ́bí tán alẹ́tì wàrọ́sàhà ẹni àbíyí. Ummu Ayman èyí tó ṣe yí pé anabi sallallahu alaihi wasallam ó jogún rẹ̀ láti ọ̀dọ̀ bàbá rẹ̀ wa sara fi kafalati jaddihi lẹ́yìn yẹn ni anabi sallallahu alaihi wasallam lọ́ba ń bẹ lábẹ́ àpò bàbá bàbá rẹ̀ títí Abdul Muttalib thumma mata Abdul Muttalib lẹ́yìn náà ni Abdul Muttalib lọ́pàkùdà wa intaqala wa intaqalat kafalatuhu ila ammihi Abu Talib lẹ́yìn náà ni gbígbà tó anabi sallallahu alaihi wasallam lọ́ba padà sọ́dọ̀ ẹni tí í ṣe ọ̀nkù rẹ̀ Abu Talib baba Ali radiyallahu anhu wa Aisha sallallahu alaihi wasallam arba'ina sana anabi wa lò didi ogójì ọdún qabla an-nubuwwah síwájú kọ́lọ́ ọba ìlẹ́kẹ́ ló tó sílá nàbì. màrúfan bil amana wọ́n sì máa nàbì pẹ̀lú pé olùfọkàntán ni anabi òkè sọ níjàmbá ẹni tí ọkàn balẹ̀ sí ọ̀nà ni Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwa náà tí à ń gbọ́ yìí a jẹ́ pé a kẹ́kọ̀ọ́ nínú ìròyìn tí àwọn alárúbáwá ti mọ̀mọ́ sallallahu alayhi síwájú kó tó rẹ̀ náà ni pé tán Muhammad sallallahu alayhi wa sallam nǹkan mélòó ni wọ́n gbé sọ́dọ̀ tiẹ̀ tí wọ́n ti ń jàǹbá àwọn èèyàn tó ti sọ sórí ọ̀gá wa anẹ́gbọ́n Muhammad sallallahu alayhi wa sallam ètò oníjàmbá rárá ẹni tí ọkàn balẹ̀ sí. anabi ò kì í ṣe Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo gbogbo rẹ̀ wọ́n mọ̀ ni anabi sallallahu alayhi gbogbo ìṣesí rẹ̀ ìṣesí ìfọkànbalẹ̀ sí ni ẹni tó bá gbé nǹkan sọ́dọ̀ bó ṣe gbé sọ́dọ̀ ànábì náà ni ó ti gbà nǹkan rẹ̀ kódà tó fi dórí pé àdéhùn sọ́dọ̀ kúrò ní ìlú mọ́kà nígbà tí àwọn kèfèrí náà tún fara ní tánàbí fẹ́ kó nu mọ́kà tó sì jẹ́ pé àwọn dúkìá wọn bẹ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì tó fi àfa wà áìlì radiyallahu ta'ala anhu ó tún fi délẹ̀ ní ìlú mọ́kà wípé wọn náà lo bí ọjọ́ méjì mẹ́ta kan síwájú kó tó wá bá mi gbogbo àmọ́ náà ti àwọn èèyàn tí wọ́n kó sí mi lọ́dọ̀ rí bọ́ bá mi ha fún àwọn tó ní kó tó máa bọ̀ wá sí ìlú Madina sallallahu alayhi wa sallam sáàrí bí anabi wa muhammad sallallahu alayhi wa sallam olùfọkàntà ọ̀nà lòdì sí ọlọ́run sallam jẹ́ kódà wọn ní àní sallam sọ pé kullu umuri jahiliya kullu umuri jahiliya gbogbo àwọn ọ̀rọ̀ ìgbà ojú dúdú tó ti wà síwájú kó tó gbé òdìdé lánàbí dáhùtà kọ̀dàmá ìyá àtẹ́yìn gbogbo rẹ̀ ń bẹ lábẹ́ gègé sẹ́yìn fa inna ha tó ada ilà kulè bá rìn wà fàjèrè gbogbo àmọ́nà oníkàlùkù la kù kódà kó jẹ́ pé kò kí ìlú kó nǹkan pamọ́ sí ọlọ́dọ̀ kó jẹ́ pé aláìgbàgbọ́ ló kó nǹkan sọ́dọ̀ rẹ bí àmọ́nà rẹ fún abẹ́ẹ̀ náà ni ẹni tó wá jẹ́ ẹni tó pa nǹkan mọ́ sọ́dọ̀ rẹ kó mójútó. kápẹ́ ẹ̀kọ́ dáadáa wípé ìròyìn àdéhùn sọ́sálàm lélẹ́yìí àwa náà gbọ́dọ̀ jẹ́ olùfọkàntán ìfọkàntán tí wọ́n fi tán wọ kì í ẹdọkùn ẹ mọjọ hàn ta ọba jọrọ ọbẹrẹ sí ni gbé fáwọn èèyàn àṣírí aláṣírí otu fáwọn èèyàn ní ní sọ tí wọ́n pamọ́ sí lọ́wọ́ agbára láti fi ni wọ́n pamọ́ sí lọ́rọ̀ o ọwọ́ sọ́jà agbára láti fi sọ̀rọ̀ ẹ̀ di ọlọ́rọ̀ wọ́n ní tọ́ ẹ̀dá kan ẹ̀ bá ọba gbọ́rọ̀ lọ́ba ẹni tó tọ́fẹ́ ṣe nǹkan yẹn sí pé a mo ti àdúrà kan mọ́jú mẹ́mọ́ wá lálàá ẹ̀ ń búra o ìyá alágbájá ò sì ń kábàáyé fún mi ẹ fura o ah n tí mo rí yìí aláwọ̀ dodo ni ah sáàmù náà wà nìyẹn sáàmù náà nìyẹn n tí jàmbá rò fi sọ̀rọ̀ ẹ̀dẹ̀ yẹn ńlá lọ́dọ̀ Babangida nìyẹn ìgbà wọn tó fẹ́ tí wọ́n ti kú pa àwọn àwọn gbàjọba Babangida ńgbà wọn rò wọ́n fẹnu kò pa àwọn òsè wọn lọ bá jàbáru gba ti gbẹrẹ láàbà gbẹtọ ẹbá abẹ lọ afẹ gbé afẹ gbé òrìjì oṣẹ kan nígbà báyìí nígbà báyìí ẹbẹ lọ nǹkan sọ sẹẹsì tí sọ sẹẹsì bá bá a obìnrin yóò gbó a ẹ gbà pẹ̀lú èèyàn wọ́n sọ gbogbo information with details so ọyà gbé gbogbo information ọlọgbẹ bá Babangida nǹkan bá yọsẹlẹ yọsẹlẹ yọsẹlẹ yọsẹlẹ yọsẹlẹ kàlá wọn rà sùn gbogbo wọn àwọn ti dẹra dé wọn gbà tí wọn ní wọn fìdí kú yẹn àsìkò tí wọn wà báyìí wọn rà sùn gbogbo wọn pápátá jabaru bá di èèyàn ńlá lọ́dọ̀ Babangida ẹ wo kó ti jabaru náà kú kú ẹsìn ó kú sínú ilé wọn mọ kó ti kú. yọọ ma program nígbà tí ọmọ ọmọ ọmọ president yọọ ma tẹ program yáyáyá lórí tẹlifíṣàn ni tani afaga mẹ́rin sílẹ̀ afaga mẹ́rin sílẹ̀ ìbílẹ̀ lọ àgbà alálejò àtàwọn yòókù rẹ̀ aa maria babika ìbílẹ̀ ti dé sàárì wa ẹ ẹ lè rí àwa lárí tẹsí mọ fáwọn yẹn gọ àwọn yẹn gọ aha lọ́wọ́ ní jìbìrìlù ti wà bẹ́ẹ̀ mikaeli náà wọ́n gba alálejò ìsọ̀rọ̀fíìlù náà kódà mọ́lákùlì mọ́tì náà bẹ́ẹ̀ tó ẹ kálukú ọ̀sán agbẹ́jàmá wa o gbogbo ẹ̀ ń tọ́ bá gbó wa lẹ́nu mọ́lákùlì mọ́tì bẹ́ẹ̀ tó sí o mo rò bóyé aha tọ́ ẹjẹ́ asọ́ra àwọn àmàlẹ́ ti ń bẹ lọ́dọ̀ wa ẹ dákun ẹjẹ́ asọ́ra àwọn tí ń tọ́jú àwọn èèyàn bẹ́ẹ̀ kalẹ̀ náà àmàlẹ́ ẹnìkan wá bọ́ pẹ́tọ̀ ọ̀sẹ̀sẹ̀ ẹ̀sùn ti mọ̀ pé ti bẹ́ lára ẹ̀ ni ọ̀wá bọ́ ta ọ ní nígbà tó wá nǹkan ṣe o ọ̀ ṣe bá nígbà tó ṣe abíyẹ̀ báyìí aláti ní àmàna ẹ̀dàkùn ẹ jẹ́ kété ìwọ olé kó lera wọn ká ní àmàna tá a bá ti mọ̀ pé àní ní àmàna ẹ wulẹ̀ sọ pé má wulẹ̀ sọ tó bá ti jáde rí mi má ṣe kí ni o má sọ fún mi àjẹpẹ́ wọ̀ láti rí ti ẹnu ìyẹn sì máa ń ní nǹkan tí ọjẹ́ nǹkan tó lọ́n fẹ́ ká pamọ́ ká sọ̀rọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ma'rufan bil amana wọ́n máa pẹ̀lú fọkàntán lánàá bíi ìsìjàmbá pẹ̀lú àwọn èèyàn pẹ̀lú lókè àwọn. bákan náà wọ́n sídìí wọ́n máa anábì sallallahu alayhi wa sallam pẹ̀lú òtítọ́ òtítọ́ ọkàn òtítọ́ ọ̀rọ̀ òtítọ́ ìfẹ́ wọ́n máa pẹ̀lú anábì sallallahu alayhi wa sallam tọ́ nígbà tí ìwọ́n bá wọ̀nyẹn sọ̀rọ̀ wọ́n ní àáfà àníbèrè ṣé ká gbàgbọ́ bẹ́ẹ̀ ṣe wí ṣé eléyìí ò ní rí bíi ti tijọ́ òun tí ò ní rí bíi tijọ́ yẹn ó ní ẹ kò ní rí bẹ́ẹ̀ á ó tún ní kò ní rí bẹ́ẹ̀ àjọpọ̀ jàǹbá àwọn èèyàn náà ni ó ti parọ́ fún ọ tẹ́lẹ̀ onírọ́ ni ẹ dákun ẹ já sọ́ra kọ́má jẹ́ pé torí bókèlè ẹlòmíì fẹ́ pọ́n lórí lórí kí ọmọ lẹ̀ gbogbo tó fi ẹ̀sìn ọlọ́run bọ̀ àdéhùn ọlọ́run fẹ́ ní í ṣe wọ́n ní kí ló dé ẹ tún fi rọ́ọ̀kú ní ah, àwọn èèyàn ògbódodo máa òdodo ọ̀tà irọ́ ní bẹ́ẹ̀ ní ìsìn subhanallah ó ní táwọn ọba rúrọ́ mọ́ kínní yẹn àwọn èèyàn ní gbà á ìjà pààyàn ọlọ́run ìjà sọ òdodo àtúnṣe lè mọ́ jẹ́ òdodo ní ìlànà òdodo àwọn ọmọlá yẹn wọ̀lìkẹ́sìbù màfà bẹ́ẹ̀ sì ni irọ́ ìpa ní irun ni ọlọ́ni yá iyọ̀ lẹ́bí ní amanu tẹ́kùlọ́hà òkúnú máa sọ ọ̀dẹ̀kẹ́ yìí ọlọ́ni yẹn yorùbá gbọ́ òdodo ẹ̀fá yọ lọ́hùn ẹ̀ máa fẹ́ pẹ̀lú gbogbo àwọn olótìtọ́ yìí ọ̀fẹ́ máa jẹ́ olótìtọ́ olódodo máa ní súnmọ́ àwọn èèyàn dáadáa tí wọ́n jẹ́ olótìtọ́ olódodo àmọ́ ọlọ́fẹ́ jẹ́ olódodo èèyàn àwọn ọ̀pàrọ̀ èèyàn ìwọ́rin súnmọ́ sọ́yìn pé kọ́ bá sọ̀rọ̀ òdodo fún ọ̀hún ní ìgbàlẹ́nu rẹ̀ gan wọn náà bá parọ́ fún ọ díẹ̀ òfin wa dé orí april fún tẹ́ ẹ máa ń sọ kékeré irọ́ òsì o ẹja sọ́ra o kékeré irọ́ òsì ká sọ́ra fún kálukú wọ́n sọ́ra àìsí irọ́ bá yàn sírí sẹ́mi fani lùsọ́là ó ti gbà wá níyànjú ó ti bá a sọ̀rọ̀ pé ká máa sọ òdodo ó torí pé òdodo yahdi ilal òdodo máa ń fi ní mànà wọlbírù yahdi ila aljanna bẹ́ẹ̀ sì ni rere a máa fi ni mànà lọ síbi aljanna wala yazalu al-abdu yasduqu ẹrú òníyẹ kò ní gò yọọ máa sọ òdodo hatta yuktaba inda Allahi siddiqa títí wọn fi kọ ní olódodo lọ́dọ̀ Ọlọ́run ti ọlá rẹ̀ gẹ jùlọ. kí ni àfọwọ́ abakiri siddiq radiyallahu ta'ala anhu kí ló fi di siddiq hadhihi al-umma tó fi di olótìtọ́ olódodo nínú al-umma yìí. onípéǹgbà tí Isra wal Mi'raj tó ṣẹlẹ̀ sáwọn ibi sọlá sọ pé amúmirìnrìn òru ní òru yìí láti ilé olúwa bèèwọ̀ yìí ní maka yìí lọ sí kudus láti kudus lọ sí òkè sánmà ìgbà tí anisalam ti ń sọ̀rọ̀ nígbà sílẹ̀ mọ́ àwọn kẹfìrí ń gbọ́ wọn ní ìwé ẹ̀rọ muhammadu yìí ó ti à ń pẹ kásáàdì àìdí ìbọn bíi gbogbo rẹ̀ lálẹ́ bí ó tún ní láti. bàbá ti kà á bá ti rà yìí wọ́n tún òun lọ sí kudu ṣe yìí irú àmọ̀mọ́ abirọ̀ ẹ́ tẹ́kọ̀ mọ̀ pé ìrìn pé yóò gbéra láti mọ́kà lọ sí kudu sí oṣù kan ni èèyàn ń wá oṣù kan ni oṣù méjì lọwọ ní bíú ah, nǹkan abakiri ò sí bàbá yàrá ọ̀tá rà ní apàdé abakiri lọ́nà pé ọ̀rẹ́ rẹ tó o lórí o fura sí kejì rẹ ọgbọ́n wo gbọ́ ìdúró ńlá kan tó tún pa àló ní lóru yìí òun kó láti mọ́kà yìí lọ sí kudus láti kudus òun tó ń kékeré lọ sánmà àbó orí nǹkan bí o ní nǹkan Muhammad sallallahu alayhi wa sallam kọ́ni kọ́lá fọ́kànlá sọ́dà tọ́ba yẹn pé muhammadu sọ bẹ́ẹ̀ fúnra ara rẹ̀ wàlláhì ó sòrò lò kò tí ì ránà ìlú sọ́lá báyìí ó ní tọ́ba jẹ́ pé ọba sọ bẹ́ẹ̀ kí ẹnu rẹ̀ lẹ́tí gbọ́dọ̀ àrẹ́kì báyìí kí èsì wọ́n ní fọ́kànlá sọ́dà òdodo lọ́sọ̀ àá ìsàhàfà Abubakar ànyẹ̀kúnà sìdíkọ̀ hàzìhìn ọ̀mà ọtọ́ kọjá sìdíkù ọmọ rẹ̀ náà ti gba ọgbà orúkọ sìdíkọ̀ yàwá Àìṣà radiyallahu ta'ala anha sìdíkọ̀ olótìtọ́ olódodo ni torí pé gbà wọn fi ẹ̀sùn táwọn èèyàn fẹ̀sùn kàn nípa kó ságbèrè yàwá Àìṣà sọ pé èmi ní ìságbèrè báyìí báyìí báyìí ni báyìí ni wọn kọ wọn ọgbọ ìgbà táyà sọ̀kalẹ̀ ó sọ̀kalẹ̀ gbé ìyàwó Aisha. ṣẹjá jẹ́ olótìtọ́ ṣẹjá jẹ́ olódodo májà máa parọ́ irọ́ òwúlò irọ́ òṣùwọ̀n irọ́ ìlànì ìpani ni ẹ̀dàpọ̀ ẹja sọ̀ra ká jẹ́ olódodo ni dodo ṣe pàtàkì. bákan náà anẹ́sọ́lá ni iyyakum wa iyyakum wal kadhiba ẹ̀ sọ̀rọ̀ fún irọ́ pípa. fa innal kadhiba yahdi ila al fujur irú àwọn amúnilọ síbi fòkì ìwà ìhànà wa innal fujura yahdi ila an-nar bẹ́ẹ̀ sì ni ìwà fòkì àwọn amúnilọ sínú náà wala yazalu al-abdu yakdhibu ẹrú òní yẹ kò ní gbòòyà ọmọ parọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ hatta yuktaba inda Allahi kadhaba nínú wọn fi kọ́ ní ojúlówó àpàrọ̀ àpàrọ̀ hánà níwájú ọlọ́ torí ẹ̀jẹ̀ asọ́ra april fool lásán kan ní ní april fourth ẹ sọ́ra gbogbo àwọn ṣe sí yẹn káàmù wọlé káàmù ọ̀káàmù àìmọye ogúnlẹ́gbẹ́ èèyàn lọ́jọ́ pé torí april fool ló fi dánú ilé ara ẹ̀ ẹ̀rọ ọlọ́run kan lóbìnrin kan ìṣe ń sọ̀rọ̀ nìyẹn ń bá àwọn yẹn sọ̀rọ̀ ń bá yẹn sọ̀rọ̀ lórí fóònù tó wọn fẹ́ sọ̀rọ̀ april fool náà ni tó ìgbà tí wọ́n sọ̀rọ̀ wọ́n sọ fún un pẹ́tọ̀ yẹn ṣe é mọ̀ pé ọmọ òun yẹn tóun bí yẹn kì í sọ pé òun ló ní nǹkan kàbá yẹn tó ọkọ sì ti wà ń tòsí ọkọ ń gbọ́ bí ṣe ń sọ̀rọ̀ tó ń gbà tó wá yá tó bọ́kọ ti yọjú sí ó ṣe déédéé gbà tó ṣe april fún ọ ní mọ́bí april fún rẹ̀ òdodo ti ń bẹ lọ́kàn ẹ̀ lọ kọ́kọ́ sọ gborí mi ló fún ní april fún tẹ́lẹ̀ dàrú àbílẹ̀ ọ̀dàrú báyìí ọkọ bá kọ̀yìn síyàwó à ń pè ẹrùjọ ẹrùjọ ẹjọ́ ṣerú lẹ́nu obìnrin ẹ̀ ń gbé kí n má jà ní ẹ béèrè lọ́wọ́ rẹ̀ kí ni tọ́ sọ teri pé àdáwò dé ẹjẹ́ a máa sọ ẹjẹ́ àmọ́ máa sọ tí wọ́n bá ti ń parọ́ sẹ́yìn fún àpárọ̀ ká ọsọ ní pa ó tún kan irọ́ ọmọ pa ẹ tí wọ́n bá fi dúró bí ẹ̀mí ló kàn kọ́ kí láàmú pé irọ́ ní ni wọ́n ní tiẹ̀ ní tiẹ̀ ní ní ẹjẹ́ àmọ́ lódodo ọsẹ wúrú ọba sẹbẹ bíi epo nkú wọn ní ẹgbẹ ẹgbẹ ẹgbẹ wọn sọ wọn ni ẹ mọ tàn yín ní ẹ bẹ kọjú o tún sẹ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì ó ní mọ tàn yín ni ó wá délẹ gbẹrẹ ẹgbẹ yóò ìyàtí ilé ẹtí ṣe máa ń ṣe sí ẹni jáde àbẹ ẹkọ ni ó ní ejò ń bọ ejò ń bọ ejò ń bọ ejò ń bọ ẹ ti bẹ̀rù ìmọ̀ fi tàn yín ni. ejò lẹ́lẹ́kejì olóhùn fi tàwa ní ibi ejò yọ. ebi mo ti ń pè à ń gba ẹgbẹ́ bó o ṣe máa ń wí tẹ́lẹ̀ ni à bó o ṣe máa ń ni àwọn èèyàn wa ti sọ ọ̀rọ̀ yẹn bí kíni o wọ́n ti sọ di irọ́ sọ òdodo fún yàn tọ́ba ló ọgba fi ọlọ́wọ́n bá búra fún un ọba ti gbọ́ dákun yàrá fún èèyàn kéèyàn wípé ọwá ọgbà yẹn wá sọ pé ìwọ náà parọ́ tó fi dórí òwò ìgbẹ́ àbí tí wọ́n bá parọ́ díẹ̀ ni wọ́n tó rà níye tó fẹ́ rárá o òtítọ́ tó lòlò yóò pẹ́ kó tó rajà lọ́dọ̀ rẹ ni ṣùgbọ́n tí wọ́n bá ti padà rajà lọ́dọ̀ rẹ wọn ò ní fọ̀dọ̀ rẹ lẹ́wọ̀ àmọ́jọ́ tí wọ́n bá ti mọ̀ pé àfa náà ń fi rọ́kùn díẹ̀ díẹ̀ àfa wọn ní irọ́ tó wò ni ọlọ́run níbi wá bí wàhálà dénú wọ́n ti gbé fatuwa lé ọlọ́run nù pé àfa ìbọ́lọ́run ìjà sọ̀rọ̀ àwọ̀ anabi ma alaihi wasallam wọ́n mọ̀ pẹ̀lú pé olódodo òun náà ni anabi sallallahu alaihi wasallam àwọn nǹkan tá à ń o kì í ṣe pé àkàn mọ̀ lásán pé àbí anabi sílu mọ́kà lásán tá à kí ẹ fi jẹ́ ìran lárúbáwá o abdullahi bàbá rẹ̀ aminatu ìyá rẹ̀ jẹ́ la ń sọ àwọn nǹkan tó ní kìíní di anabi tó ẹ sọ pé ẹ tètè ń gbà pé bá nàbí lòun kó tó dà nàbí nìkan tí wọ́n sọ fún wa yìí wọ́n lọ jẹ́ ẹni tí wọ́n mọ àmọ́ náà mọ́ wọ́n tún mọ òdodo mọ́ àná kùsàlà wọ́n kẹ́rọ̀ ànábì máa ń tọrẹ ahun bàbá kọ́kọ́ kú ìyá tó háwọ́ sórí báyìí ànábì tó níwọ̀ fẹ́ jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pẹ́kípẹ́kí lálẹ́ jẹ́nà kọ̀yà ahun wọ́n lánàbì lawọ́ ó máa ń tọrẹ ó ń ṣàánú aláìní àbí táwa bá gbọ́ tí àwa Khadija radiyallahu ta'ala anha tó sọ fún àníṣọ́lá nígbà tí ń ròyìn rẹ̀ nígbà tí malaku Jibril kọ́kọ́ yọ sí àníṣọ́lá sanabi sọ́lá sọ pé inni khashitu ala nafsi ìgbà tí malaku Jibril yọ sí tó sọ pé zammiluni zammiluni ẹ̀dá sọ́bùnmi ẹ̀dá bọ́ sọ́bùnmi nígbà tí ara ànábì padà kalẹ̀ tí wọ́n dá sọ́bùn tá àgbélá gbogbo yẹn a máa sọ fẹ́ yìí obìnrin ọ̀pọ̀lọpọ̀ obìnrin lónìí kò kún ọkọ rẹ̀ lọ́wọ́ díẹ̀ tọ́ba jẹ́ bí owó nìkan yóò kún lọ́wọ́ tọ́ba lọ jẹ́rú àwọn obìnrin ti sí ni làáfà lẹ́ni ká bá lọ́ba lóhun sí ẹ̀sìn ló ń sí ẹ̀sìn lọ́ba lọ wí gbólóhùn zẹ́mìlú ní zẹ́mìlú ó mọ́kòrí burúkú ẹ̀ wọlé o torí gbogbo àmọ́ tí ń tẹ̀lé ọ káàkiri tó o ti gba kíní kan mẹ́sì wèrè náà ń pé o tètè tètè ní ọ̀mọ̀lẹ́bí ẹ mọ́ gbé orí ibú wọ bí ìkó àbí bẹ́ẹ̀ kọ́ lóbìnrin àwọn obìnrin àdìgbò yóò ṣèwí. wọ́n ṣèwí nù àgàgà tó wá padà tó ní ìní ọ̀ṣẹ́ tó wàhálà àdọ́ sí mọ̀ ń pààyà panu lórí ẹ̀mí mi à ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ìgbà wo ló ní rí ẹ́ ìgbà wo ló ọ̀ òdetá ìdí ogé sòkòtò ọ̀wá ní ìwọ̀ wọ́n pààyà àparun ìparun ti dé sí ọ báyìí subhanallah báwọn obìnrin ti ń ṣe àfi kékeré sáfẹ́rẹ́ nu wọn báyìí òní wọn gbádùn dọ́kàndọ́kàn ọ̀pọ̀lọpọ̀ wọn gbádùn sọ́wọ́ nu ẹ̀ wù wọn lọ́wọ́ tàbí pé wọ́n ní bọ́dì ní kò séjì fún wọn. òdodo ọ̀rọ̀ ni o òdodo ọ̀rọ̀ ni o àwọn ń tàn áyáṣà lásìkò tá a wà yìí ọlọ́ọ̀hì ṣáàhìrò náà àlẹ́ àzáàlì. tẹ́ ẹ bá tòṣì tẹ́ fi fẹ́ obìnrin tówó bá dé ní pé a olùsílẹ̀ rí mi o èmi náà sì rí yín ni mo fi fẹ́ yín ẹ má náwó fún mi o ẹ má náwó fún mi o ìbí ájínúrò ti rí ibi tẹ́nìkan ti sọ bẹ́ẹ̀ rí lóbìnrin èmi ò rírí bí ìrírí tèmi ló kéré ṣùgbọ́n mọ̀mọ́ pọ̀pọ̀lọpọ̀ yóò rí gómìnà sọ pé má náwó fún mi sọ ma pé wò ní lọ́wọ́ tí mo fi fi ọ́ ṣùgbọ́n táyé pé nígbà tí oníkálukú wá ríra wa ṣòkòtò wa ń ṣe ní wọ́lẹ̀ á ti tàtúbì náà sá sọ bọ́bẹ̀ ńlá jọ ń ṣe gbogbo ẹ̀ òun náà ìjọ tó ríbi sórí ìjọ tó ríbi sọ́rùn gbẹnu ẹ̀ sọ́rùn náà nìbọn orun rẹ̀ tí lò islam wa dé gidi ní ògidì rẹ̀ ọwọ́ adé tiwa lára pẹ̀lú ìtumọ̀ sunna ọwọ́ abẹ́rẹ́ sí ní ìfirungbọ̀n rẹ lẹ̀ ọ̀dọ́rùngbọ̀n ma òdìbò ọ̀dà obìnrin ma ìgbọ̀ngbọ̀n rẹ pọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tẹ́sí ma pé ẹ̀ńtà gbégbèsè ayé rẹ̀ pílẹ̀ tẹ̀tẹ̀ ń fárùngbọ̀n fárùngbọ̀n ní irungbọ̀n rẹ ó pọ̀ tọ́ba dé. yọpọ̀ ju ẹni tó ṣe pé ní pílẹ̀ tẹ̀tẹ̀ lọ́kàn fílẹ̀ lọ. torí bó ṣe ń fa yẹn ẹ wo bí èsúlẹ̀ ni. ẹ́ Koko sú báyìí wá fi okùn sí àbí ẹ̀kọ́ ni tí ọba máa tí ọba tún sú jáde báyìí kọ́ títí mú ni. tó bó ṣe rí nìyẹn ìgbà tá ẹgbẹ́ òun ti fa fa fa fa ó ti dà láàmú. àwa lóun fẹ́ filẹ̀ ni wọ́n sún dé wọ́n yarí kanlẹ̀ ó ní àá ilé tó wá pọ̀ ju ti ṣáàjì wọn gan lọ ah, mi ò ibi tó ti kú eléyìí o tó ń gan ah ṣé wọ́n ní mọ́lákù ní ṣé màláìka jìbìlù wà lóhun ní ó lè pé tóun bá ti rí irun gbẹrẹ ó tilẹ̀ rú mọ́ ń bọ̀ o oyin ẹ wọn jẹ wo jẹ ká jọ rìn dé ìsàlẹ̀ bẹ́ẹ̀ yẹn mi ò lè bá yín o ah, àwọn èèyàn máa wo yìí wọ́n máa wò mí pẹ̀lú ẹ́ èmi kọ́ sẹ́pà lọ fi kú ṣòkòtò yìí tí ọkàn rẹ̀ a lè jọ rìn gbà wọn torí ṣòkòtò ni òfin fẹ́ bá ọkọ rẹ̀ rìn tọ́lọ̀ kékeré kan bá tẹ̀lé tọ́kọ́ bá ní òsì wá kírun pé ẹ wo orí mi bẹ́ẹ̀ o tó fẹ́ mi o orí mi bí o tó fẹ́ mi wọ́n náà sọ̀rọ̀ má lọ fẹ́yàwó tó ọmọ panabiti ṣé panabita ni wọ́ ojú lẹ́gbẹ̀ẹ́ yìí ojú lọ́rùn ojú lórí nígbà tó fi fi pọ́ fẹ́jú lẹ́sẹ̀ orí tó ojú ti kán ojú ẹ̀ tuntun mú nǹkan bẹ́ẹ̀ o nǹkan bẹ́ẹ̀ ètò sì jẹ́ pínlẹ̀ ni pé wá mùsùlùmá mùsùlùmá tó gbádùn nǹkan ọ̀fẹ́ lọ́wọ́ lọ́ máa fẹ́ kọrin yóò kàn ṣáàlà ọ̀sá àrùn ti ṣàdéhùn pé ṣáàlà ọ̀ kírun. àyẹ̀kọ́ ni ẹ ọ̀ ń tan rẹ̀ dànù. yọ gba islam kó ṣe islam rẹ̀ lọ́nà ọ̀tọ̀ kí islam rẹ̀ wúlò kọ́ yá yìí kí islam rẹ̀ ọ̀ dán mọ́rán islam rẹ̀ bá dán bá yẹn tẹ̀ bá fẹ́ fẹ́ra yín ehera yẹn fẹ́ra yín nígbà tí islam ti wà lára rẹ̀ tó ti ń ṣe islam táyé kiri kí ń ṣe islam ó sì kú ní islam yẹsúyẹsú islam tó nítumọ̀ ní ṣe torí pé ọfẹ́ fẹ́ kọrin yóò lóbìnrin ṣẹ̀dẹ̀ islam à sọ fún ọkọ sọ pé kọ́gbà islam tó fẹ́ o kó lè mọ̀ sọ pé máa jìlá fi sọ yìí òtí rí dèbúrà ó fi mùmínà sílẹ̀ ó fi mùsùlùmá sílẹ̀ ó fi ẹ̀yìn tọ́jẹ́ Mariam ó fi sílẹ̀ adẹ́ẹ̀kọ́ ni onídìbòrà lọ́kàn hmm. ní ẹ bá dé tẹ ẹ bá bó ẹ padà máa di tẹ ẹ padà fi kún sí ọba di ọ̀la kìyàwó tí wọ́n bá ti dòru rẹ wọ́n ní wọ́n dídé náà fi là lẹ́yìn òun náà gbé aago ọmọ ogun ọ̀run o ebọ́ mo gba ayé boko haram lọ sá fún yìí àti ẹ̀kọ́ dáwọ́ èèyàn máa rori ọmọ ogun ayé tí ń gbúrò rẹ̀ tí ò rí ní sáfù sọ fún Boko Haram <laughs> yọ gbogbo ni ibo ojú ọmọ rí ibi gbogbo ara yóò gbé jáde ọmọ ogun òdo fọmọ ogun ayé subhanallah. àní wọ́n mú iná àbẹ́là báyìí wọ́n tàn wọ́n yan báyìí ó ní à ah, tẹ́fẹ́ gbà yẹn ni wọ́n á pé iná o iná o à ah. wọ́n bá ti ṣe kìyàmù lẹ́yìn tó ń pe iná o tó ń gbà kó sí iná o ọmọ ogun ọrùn gbogbo ẹ̀mí èṣù ti ń bẹ́nu lé ilé wọn jáde ọ̀ sọ ẹ̀mí tí wọ́n bá jẹ́ ń bẹ̀ mọ́jà sanra wa o rò pé ìjà ìjà rere níyàwó Khadija radiyallahu ta'ala anha tó jẹ́ ìyàwó rere lọ́dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ewu ń tọ́ sọ fún anábì sọlọ́n bá sanabi sọ̀rọ̀ yẹn pé ní khashitu ala nafsi oníkàlá lan yukhziyaka Allahu abada onírárá kọjọ́ ọlọ́run ò lè dojú tì ọ́ láéláé dojú tì àbí ńlá yẹ̀pàrún àbí ńlá innaka ọmọ ń ẹbí pọ̀ tá a bá ní pé ẹ dákun tani tí ń dogun ẹbí pọ̀ bá a ti pọ̀ tó ní mọ́sálásí fún kálukú ọ̀nà wọn áà oríṣiríṣi ọwọ́ lẹ́rìí ọwọ́ pọ̀ ń tajà máa àwọn kan bẹ̀ ń ṣe báyìí ẹlòmí ó ṣe báyìí àmọ́ tó tún lè ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ ẹlòmí ọ̀rọ̀ agbèsè sí báyìí ẹlòmí ó ṣe báyìí àwọn dà yóò ṣe báyìí àwọn ọ̀fẹ́ mọ̀ káwọn ní yóò tó ra gbé lọ́lẹ̀ àwọn ọwọ́ mọ̀jàmọ́ta tẹ̀tún rí wọ́n tún ti tẹ̀ kan pé amẹ́wọ̀n dá abẹ́rẹ́ ní báyìí. ẹgbọ́n tó fi kọ́kọ́ rú yàn níbi innaka lataslu rahim ó ń dokun ẹbí pọ̀ dokun ẹbí pọ̀ tá à ń sọ ẹtùmọ̀ pé gbogbo dáadáa ni kì í sá ń sòkú o ikọ̀ wa kúnlẹ̀ fún ẹ̀gbọ́n mi wọ́n fẹ́ ya mọ̀lẹ́bí bọ́ẹ̀ sì ni ọmọ àgbọ́n mi tó bá rí mi báyìí yóò nà fẹ́lẹ́fẹ́lẹ́ ni. rárá àwọn èfi dọ̀bálẹ̀ àwọn èfi fún ẹbí ṣe. ṣé báyìí ní ti gbogbo ń tọ́ dáa bọ̀dá mi tẹ̀ ní otí kọ̀ lọ a ah! ọmọ yìí ó ti já ẹbí ó ti bá màlẹ́bí jẹ́ sẹ́kpẹ́ ọmọ bọ̀dá mi tí bá bẹ̀ ní sìgá tí mo bẹ̀ ní igbó ah! a kí wọn ní ọlọ́ra wa ayé fi yẹn fi hàn ibi ṣe gbogbo tí ọ̀dà ibi ṣe ibi ṣe ó ní iná kàlà tẹ̀sán lọ rọ́ọ̀hìn wọ́tẹ́ nílò ìkẹlẹ̀ àwọn ẹranko àwọn ẹran ànábì tó máa pa kókó fún wọn. wọ́tọ̀ ẹ̀yìn nù alẹ́ àná wá ibi dáa o tún máa ń ran àwọn èèyàn lọ́wọ́ lórí ewu ìgbà tó bá ṣẹlẹ̀ sí wọn. ta ló ti bá bànújẹ́ sọ dọ́dọ̀ tiẹ̀ nínú tọ́lọ̀ ń fún ọ tó ti pé ó yẹ kó rẹ́rìn lọ ni tó sì rẹ́rìn padà. à ń rí ẹni tí wọ́n sọ pé èèyàn lọ bá yìí pé á ìwé ní láti ọ̀sìpìtì ẹ̀rí ẹ̀ ẹ sì mọ̀ mí mo sì ń bá yín ṣiṣẹ́ díẹ̀ díẹ̀ dákun ń bá yín ṣiṣẹ́ ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ wọ́n sì tún gbé fifteen naira tí ìwọ kadà padà lé lọ́wọ́ ẹni tá a lè sọ yìí pé tí wọ́n bá tú àkáǹtì rẹ̀ fákàǹtì rẹ̀ ipe aṣọ pé ah, hundred million lásán lómi nínú olúwa yìí ẹ lè sọ bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. tó tún gbé fifty naira léèyàn lọ pé o ọlọ́run sùn ọba rẹ gbogbo ẹ̀ bákan náà ló ṣe rí. wọ́n bẹ́ẹ̀ nù olúwa yìí o èmi ń tèmi mọ́ ọmọ wọn ara mi a gba donation kan fún mọ́sálásí irú àwọn èèyàn bẹ́ẹ̀ tá a ti mọ̀ àwọn èmi o ẹ má dé bẹ́ẹ̀ o ẹ̀wọ̀n dé bẹ́ẹ̀ àwọn èèyàn bẹ bẹ́ẹ̀ tó fi pé wọ́n ti rí nù ọlọ́ àwọn kan sì ń bẹ tẹ́ ẹ bá ti sọ fún ọ pé tó báyìí ó délẹ̀ o báyìí báyìí ló ṣe rí o lẹ́ẹ̀kan náà wọ́n mọ̀ pé àkáǹtì wo ni ẹ lò ní tọ́lọ̀ ń fún wọn láǹfààní báyìí tí wọ́n sì mọ̀ transfer rẹ̀ lẹ́ẹ̀kan náà láti ṣe. ọlọ́ ọlọ́run bá kó sànú bẹ́ẹ̀ mi àtẹnìkọ̀ọ̀kan wa talẹ̀ tó sunkún wá nu ilé wa pé á ah! láti àárọ̀ ní ìtìjọ́ ó sì ń gbọ́ kókókó dónú ilé yín ẹ dákun bó ṣe ẹ̀rú oṣù kan ẹ dákun ẹ̀fún mi àbẹ́ ẹ̀jẹ̀ yẹn yẹn kò ní ẹ dákun subhanallah ta ló sí kẹ́yìn ta ló sílẹ̀ fún olórí burúkú ìdè ìwọlé bíbáyìí subhanallah anabi wa sallallahu alayhi wa sallam ẹgbọrọ ìtọ́jú àwa Khadija fi ròyìn ẹ̀ dáadáa báwọn ìwọ obìnrin náà tún á béèrè ọ̀rọ̀ ọkọ rẹ lọ́wọ́ rẹ pé bọ́ọ̀lù ọkọ ìtọ́ni a ah, ẹ̀dá kùn sọ́ọ́ sàdárà ni ó tún gbèsè ẹ̀ dé a ah, tó o tí ì mọ tó ṣẹlẹ̀ ni ó tún ti gbé dé báyìí. ọ sẹ́rí ọlọ́pàá bí ẹ ṣe ń wò mí bí mo ṣe ń ro mo róye o kò sí nǹkan kan tí ń ṣe nulẹ̀ o tó bá jẹ́ pé kinní kan ẹ sá máa mú lọ òun òun kò tọ̀ nìjẹ́ríà o. ẹ ẹ mà jẹ́ àsọ̀rà sẹ̀ǹfà ni sọ̀rọ̀ mi àlè mùsùlùmí àkọlé mùsùlùmí mùsùlùmí ọmọ ya mùsùlùmí ni láyọ̀ tó lému hó kò gbọ́dọ̀ tàbùtì fún wọ́n láyù lému hó kò gbọ́dọ̀ fáfọ́tà tó wàá rí rẹ̀ báyìí. tó anẹ́sì sọ́là ibi tá a ti lọ òun náà ni pé anẹ́bí gbàròyìn pẹ̀lú kárọ̀m ọ̀rẹ́. bákan náà wọ́tajà nùbẹ̀ ìbáyọ̀ sílẹ̀ náà láti kékeré anẹ́sì ìmọ̀ sí àwọn èrè anẹ́bì bóun ní tiẹ̀ ṣe rí wọ́n lọ́ọ́ bá ń gbé ọkàn òru ọ̀sẹ̀ mọ́rí ó tí wọ́n ṣe lé bàbá wa nìyẹn ìwọ yìí náà a ọkàn òru ó tún sí ìlú wọn mọ́rí wọ́n láwọn lọ sí ibi ọ̀pẹ olórí méjì mọ́ bàbá àwọn ṣe máa ń ṣe ìlú subhanallah wọ́n á dìgbà òru ó ní yọ àwọn náà kàfé tán ẹ wọ ìdílé olóró làwọn ẹsẹ pé àwọn ọmọ sọdún bàbá àwọn ni. ìlú ẹni bí o tó wá sọ fún un fẹ́ sálámà sí yàn aláwo díẹ̀ sálámà rẹ ò lè rìn débi kankan lọ sálámà báyìí ìdàkejì ẹ̀ lájú sí ọ gbọ́lọ́ hàn ó ti ṣe déédéé ara rẹ̀ adákùnrin já sọ́ra ọ anabi sallallahu alaihi wọn ló jìnnà sí ìwà ìmọ̀ sí òsà ìsí láti kékeré ẹ̀ ẹlòmíì tó tún fi dàgbà báyìí yọ wá sí mọ́sálásí lójúmọ́ wọn sáré báyìí tọ́ba tún ti di òru ó tún wà nù ẹgbẹ́ ológo ni wọ́n ní a àbá ilẹ̀ ń wí báyìí ẹ̀yin lẹ́sìn gbọ́ bọ́lọ̀ ń ṣèjúwe ayé ayé ń bẹ àyàn wà àràgbé láyé. Hmm àràgbé náà láyé ta ló fẹ́ tà fún ọ ọwọ́ ta ló ti fẹ́ rà àwọn tí wọ́n fẹ́ tà fún ọ tó fẹ́ rà lọ́wọ́ ta ló tà fáwọn. òǹkírun wọn lò tún lọ sẹ́fà onímẹ́ta lọ́kàn tiẹ̀ ẹ̀ sì máa lọ sọ́ọ̀tì gbà yẹn onímẹ́ta lọ́kàn tá a mọ̀ onírọ̀ gbogbo lẹ̀sìn hmm, gbogbo náà lẹ̀sìn ibú tẹ́lẹ̀ gbogbo ntọ́ bá jẹ́ pé gbogbo ni ẹ̀sìn ibú ní jẹ́ bẹ́ẹ̀ o lè máa ṣe. ṣùgbọ́n tí òdodo ẹ̀sìn òtítọ́ ni kí ni alìsílà lèmi wa lọ sẹ́fà àti kékeré lẹ lómi ti ṣe orí ló ti ṣe orí mọ ifá ẹ bá sì rí wọn báyìí ẹ ṣéyìn wọn gbádùn yóò ti ṣẹ́gi ẹ́. Eh? torí pé kó forí já orí ẹ kó forí já ẹnu já orí ẹyẹlé kó forí kọ ẹnu rẹ kó tó fi já orí adìẹ kó bu gbogbo ẹ ẹlẹ́dẹ̀ kó jẹ gbogbo ẹ mọ́ra wọn kó jẹ obì orógbó àti gbogbo nǹkan dúdú kó pa gbogbo ẹ kó kó tún rúnù ẹ wàá rí wọn bẹ́ẹ̀ náà rí wọn anabi sallallahu alaihi wasallam láti kékeré rẹ wọ́n ní ó dínà sí gbogbo ìmọ̀ sí òòṣà léwá náà fa lòun wá dẹ́rìndínlógún pé wọ́n tẹ̀ ní irọ́ o ẹ̀fáyà ọlọ́run o ọ̀dẹ́rìndínlógún o ọ̀sán yìí ni wọ́n nílé o. ẹ má kírun lẹ́yìn ìmọ̀ọ́mù tí wọ́n bá ní ọlọ́sàn yìí ni o ìmọ̀ọ́mù tí bá ń fi tí bá ń fi ìpẹ́ sí ni ẹ má kírun lẹ́yìn rẹ o ṣùgbọ́n ẹ má dábàá ẹ má dábàá pé wọ́n ń sọ pé kò tiẹ̀ kílíà sí mi bọ̀dà àwọn kan sọ àwọn kan sì ń tún sọ pé bákan rárá bóun ni máa ń ṣe rí tẹ̀lé béèrè lọ wọn ájì máa wọn ni náà adé béèrè tàfẹ́ béèrè. àwọn èèyàn fẹ̀sùn kàn yàwó etí ìṣẹ́ni pé bá wọn tẹnu bọlẹ̀ wọ́n ní ẹ̀ ń fi ó kan kéèjì wọ́n lẹ̀ sọ dí ọ̀sẹ̀lẹ̀ lọ́la wọ́n lẹ̀ ń yẹlẹ̀ wò fáwọn èèyàn. ẹ sì dákẹ́jọ mọ́ ṣé kèé bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ náà láti rí àdúpẹ́ hmm. fọlọ́run dúpẹ́ kọ́lọ́ sẹ́rí náà gbogbo ń ta ní náà gbàrúgẹ ìsìláàmù náà ni gbàrúgẹ ìsìláàmù ni àfẹ́ tí wọ́n máa lọ sọ́dọ̀ ọkọrin yóò kan ni àfẹ́ máa lọ sọ́dọ̀ kìnnìkìnnì kan ni tẹ́ẹ̀sì wo kéde kìnnìkan o náà ní bá ti tẹ̀ báyìí agbáàlì kẹwùsà jí kútùbà ara jí dáàgìlígbà dáàgìlí ẹ akábà gbogbo ẹ náà la ṣe máa ra wọn. ajima ẹnbàtì ètè mùsùlùmí ẹ bẹ́ẹ̀ tẹsí tẹ ń tuntun ni. hajj ìmáàmù kò tọ́fẹ́ni tí kìí ṣe ìmáàmù ní mùsùlùmí láti ṣe bẹ́ẹ̀ kátó wá pẹ̀lú tọ́jà ìmáàmù. ìkànnù méjì ni ọlọ́run bá rọ ẹ̀mí yín láti bá a ti ń sọ yìí tẹ́ ẹ fi sílẹ̀ ni èwo lẹ fẹ́ mú bẹ́ẹ̀ ṣé ìmọ̀ yẹsẹ́ wo lẹ fẹ́ mú ni àbí ìmọ̀ ọ̀nìyà tó burú kó wọn ó burú jáì jáì yẹsẹ lásán ọni ẹ ebo lè mọ mú yìí tí yẹn bá jẹ bí wọn lè mọ yẹn máa ń jẹkú ni tí yẹn bá mọ wọn rẹ tó dúró tẹsán ọ lọ ṣàlọ ó lè máa bá kú wọn bá sì ń tẹsíwájú lórí dáadáa kò tẹsíwájú lórí dáadáa ayọ̀ ń kó ó ní à wọn ti kó jẹ́bo lóòótá lọ́wọ́ o ó kú bá bẹ́ẹ̀ òkè ọ̀dájú pé ẹ̀ ṣe ẹ̀ tún sáwókun náà ni òjé bolóòótá lọ́wọ́ òkè olóòótá lẹ́yìn. ẹgbẹ́ yìí bàbá wa ń gbàtẹ́ fi wọ́n jẹ́ ẹ ti mọ̀ pé lóòótá ni wọ́n sẹ́yìn lẹ kòjé kòjé tẹ́ fi sún wọn lọ́tẹ́ fi sọ wọ́n di mọ́mùdà wọ́n ní àwọn òkòjé bọ̀ wọ́n lọ́wọ́ àwọn èsì sọ lóòótá níta àwọn kọ́ lọ bá wọn tó ké ókè ajẹ́ fún wọn láwọn èèyàn kábí kàtọ́ kòjé bọ̀ wọ́n lọ́wọ́ nìyẹn. oníṣẹ́rí ẹni tó bá ní pé òun òun ò ní lóko ikú yọ ṣáájú òun lọ ni bàbá yẹn èsè pé wọ́n làkọ́dé alimuna musakiri mi nà mí kó làkọ́dé alimuna musakiri ọlọ́run ẹni tí wọ́n wájú àti mọ́ ẹjọ́ kan yà ti mọ̀ ó ṣeé ṣe kọ́jẹ́ pẹ́ ní ti ràn ká káfó kọ́yẹ́ kò ní ọ̀parun síwájú kó tó di pé kò tiwájú. ẹyọ́ máa yí bó ṣe rí nu bàbá ẹsìn mi ni òun sì máa kí òun máa bọ́ wájú ọjà bọ́ wájú wá kí sọlá tó máa gbé fún wa àwọn àwọn náà ti sọ fúnra wa pé gbòòrò jù mí ọ̀rọ̀ kan àbí bẹ́ẹ̀ kọ́ ni mọ́mú sì kọjú síwájú ni àwa náà sì hàn lọ́ba ti ṣe wọ́lá dọ̀ọ́lì tọba ti fẹ́ gbẹ́ ìlú maglobi alẹ́ yìí ẹ̀fọn ká. mo rò pé ọba ní ìfọ̀ ìlú maglobi alẹ́ yìí wọ́n là tọ́ọ̀lì. Gọ́ìrì maglobi alẹ́ yìí wọ́n là tọ́ọ̀lì. yọ̀wọ̀ àjò díẹ̀ sẹ́m pé wọ́n máa jó. ọ́ ní jọmọ pé àtẹ̀yìn ti ń bẹ lòun fi àtẹ̀yìn jọmọ ti ń bẹ lẹ́yìn lòun fi ẹjẹ́lẹ̀ mọ́ mú adarú kí lòun láì sí jọmọ lẹ́yìn àbẹ́ ẹ̀kọ́ ni àwọn èèyàn ṣe ń nù lóyè a máa ń wí wọ́n ṣe ń nù lóyè onígẹ́rì màgídúbí àlẹ́yìn wọ́n là sọ ọ́ ní àwọn èèyàn ọ̀sá lọ wọ́n jókòó lẹ́yìn báyìí o lọ́sẹ̀ wọ́n là dọ́lé wọ́n là dọ́lé nígbà tí ọ̀gbọ́ ọba tẹ̀síwájú pápá lágbájá wọ̀ bọ́ wájú kó sínú fún ọ̀dà. àbíwọ̀ náà tó ń tẹ́ fáàlì bọ́ wájú sínú fún wa nínú ìlú yìí. ẹ̀ẹ́n dákun tí bá ń bẹ́ẹ̀ já yanjú ẹ̀ kò sáyè yanjú mọ́ ah negotiation ò ṣẹlẹ̀ mọ́ gbàtà afẹ́ àsìkò yẹn ti lọ. so lálágbájá àbẹ́yìn sáyà kí wọ́n lè ṣe yín nìkan ni rárá o àpáyà bá o ìmáàmù wa ní láti sìn lọ tó dé aha ìmáàmù wa náà ní láti sìn lọ ìyẹn ọmọ akírun fún àṣọ ẹni tó bá mọ̀ pé mi òun ò kó wọn sọ́ra sí tó bá fẹ́ ṣe mùnásìkì kó tètè tètè ẹ̀ tàbí tí ọba tó bá mọ̀ pé òun ò tiẹ̀ mọ́ kíní kọ́mọ wulẹ̀ wá mọ́ títí tá a fi yanjú gbogbo tí ń rún lẹ̀. ìmáàmù bá jẹ́ ní tí gbẹ̀dẹ̀ káàkiri ẹ bá ń bẹ̀ wọ́n o ẹ bá ń bẹ̀ wọ́n o ẹ bá ń bẹ̀ wọ́n o ẹ sọ́ra ẹ máa pẹ́ ẹ máa pẹ́ pẹ́ bí ẹ̀fẹ́ kí wọ́n mọ̀ pé kìnnìkìnnì kan ó jẹ wọ́n mọ̀ pléto òfin wá sí mọ́sídù mọ́ à sẹ́ẹ̀dì rẹ̀ lẹ́fẹ́ gbọ́ èmi ń má mọ̀ dájú pé ń tẹ̀yàn rìn ẹni tí sì ń sọ pé òun ọ̀sán tí ó tẹ̀lé lọ́la kìí ṣe mùsùlùmí abẹ́ ẹ̀ mọ́ ni bàbá ayan mélòó ni bẹ́ẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ di àbí bẹ́ẹ̀ kọ́ ni sẹ́ẹ̀ òní lè sọ̀rọ̀. ẹdáàkọ ẹjọ àti pẹ̀lẹ́ o Ọrọ ọrùn wa ọrọ ìjọsìn wa kì í àwàdà ibi ẹ̀sìn bá ti pé wa tá a ti rí wa ti nọ́mà ẹjẹ ká lọ èyí fi ẹ̀sìn sakáàdì òjíṣẹ́ Ọlọ́run kó tó di di ànábì ni ni wọ́n sọ̀rọ̀ ànábì ò o kò bá wọn ó jìnà sí ìmọ̀ aláwọn èèyàn wá ti àwọn èèyàn ìdí rẹ̀ náà wọ́n tún wà wọ́n lẹ́sìn òkú àwọn ọmọ sọ̀rọ̀ àbẹ́yìn ìgbọ́ tí ń wí ni wọ́n sì ní bó ti wà wọn làwọn ṣe kí ni wọ́n ṣèmọ̀lẹ́ àwọn o lè ṣèmọ̀lẹ́ ẹ bó ṣe wù ọ́ o hundred percent wallahi kò sẹ́ni kankan tí ó bí ọ. afáàbẹ̀ fata ẹ̀sìn wọlé ní dín ìmọ̀lẹ́ àbí sọ̀rọ̀ wọn ní Islam àwọn táwọn bẹ́ẹ̀ kálẹ̀ kílẹ̀ sìn wa ṣé mọ̀lẹ́ ni àbí Islam tọ̀tọ̀ wá jẹ́ pé ìsìláàmù ni ẹnìkan wá ní bó ti wù ú lòun lè sèmọ̀lé òun sẹ́ǹkó fírì àwọn tó ń gbé mọ̀lélé lọ́wọ́ tí wọ́n bá ti jọ tọ́tọ́ bá ti jọ yé wọn bẹ́ẹ̀ kò sí wàhálà ṣùgbọ́n ìsìláàmù rẹ tọ́lọ̀ ní ká máa ṣe yìí tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún anẹ́sì sọ́lẹ̀m wàlọ́ọ̀hì ó tó bẹ̀ wọn ò bí gúdùgúdù méjì rẹ dáadáa yàyà mẹ́fà rẹ wọn ò bí dáadáa tẹ́ bàbá ń pè ní mẹ́tàlá rẹ gúd ó di mélòó mẹ́tàlá wọn ò fi dáa kó ṣe islam bó ṣe wọ ọba tó ní islam ṣe kínni ó kò fi sí i ìwọ ni wò ní wọn kú ọlọ́run ló ń wò ní gbà láàbọ̀ ta ló gbé kú àwọn pátá ọba sọ máa ṣe é sọ ẹ dákun ẹja ṣọ́ra nínú ọ̀rọ̀ nínú ṣe ẹja ṣọ́ra gbogbo ọ̀nà téèyàn fi máa fi pẹ̀lẹ́ téèyàn máa fi sin òòṣà ọ̀nà táwọn yẹn fi sóòṣà ń bẹ́nu ló wà ńbẹ o wọ́n yàn ní kọ́mítì fún ẹbẹdí dé fẹsíbà ọwọ náà wà rárí mọ ọdájú kò sóòtà kò sí ìmẹjì bẹ ọgbọ́dọ̀ bá ń wà ní kọ́mítì ìbú báyẹn kọ́mítì fún kínní ẹbẹdí fẹsíbà àbáwọn ọmọ tó ń pè lẹbẹdí ni òòsà ni wọ́n mọ̀ fi wọ́n mọ̀ fi wọ́n mọ̀ fi ń kórì wọ́n ní ètò olú ni kílù ọmọ bàjẹ́ ah, irú ọrùn hmm, rárá ìlú tí wọ́n bá bàjẹ́ ńlọ nǹkan bàjẹ́ lágbègbè wọn ìjẹ́ èèyàn fi tòlù tìlù fi dáa ní ẹ̀sìn ẹ̀sìn ọlọ́run. torí pé ẹni tí ń ṣe nǹkan míì tí ì tẹ̀sìn ọlọ́run àwọn náà ò ní fọkànbalẹ̀ síra wọn. bọ́bọ́ bá fi jókòó bẹ́ẹ̀ náà ní ìsìn ọbọ̀ wulẹ̀ wulẹ̀ wulẹ̀ àwọn onífọ̀ ọbọ̀ wulẹ̀ pé tí wọn ò fi nǹkan sí orí àga fọ́ba. tọ́ba wa fẹ́ wá sí ìdí mùsọ́lá ṣé tọ́ba wa fẹ́ mùsùlùmí ṣé ọmọ òfin ẹ̀dọ́kùnrin ìsìláàmù dáa o wallahi ẹ̀sìn tó dáa ni ọlọ́run ọba kó sí àánú pé mi àtẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ sọ́ra fún gbogbo àwọn ọ̀nà tí yẹn fi máa sin tí yẹn táwọn yẹn fi sin ẹbọ ọlọ́run ọba kó dákun kọ́ mọ́ sí wa ní ẹlẹ́bọ èèyàn. bákan náà wa tajannubi shurbil khamr anabi tó dínà kétékété sí ìmọ̀ mọ́tì kó tó di anabi ní gbogbo dáa sọ yìí o ká tó wá gbégbà tuntun dé anabi kan. gbogbo ọjọ́ orí ọ̀pọ̀lọpọ̀ wa nígbà tá a wà kékeré ọtí mụ lómi ìfimú bí o tiẹ̀ fẹ́ mú bàbá ẹlòmíín náà ti sọ náà dọ̀mú nígbà bàbá ẹ̀ mú rògbò ọ̀yà wò sí a ìyá alágbájá ọmọ rẹ gbádùn kínní o ó náà dàbí aya eégún ti ń kọ́ sí bàbá ẹ dákun ká sọ̀rọ̀ fún gbogbo àwọn kan tó kù díẹ̀ káàtó báyẹn òfin ẹ̀sìn ọlọ́run ti lé wọ̀. bákan náà anabi sallallahu alayhi wa sallam ojú tẹ́ tó ṣe yí pé ma kana ya'malu ma ya'maluhu ahlul jahiliya gbogbo ìwà abú tí àwọn èèyàn ń ṣe nípa ojú dúdú níṣẹ́ lànà sọlọ́m jìnnà sí kété bal kana alayhi salatu wa salam yakhruju ila ghari hira níta ni sọlá máa ń ṣe ni pé ọmọ lọ sí bọ́ọ̀rọ̀ ṣẹ̀rọ̀ wọ̀nyẹ̀ tá àgbàdo fi hìl ẹ̀yàm àní sọlá ń sì máa lọ sí lọ́wọ́ ọba níbẹ̀ láwọn ọjọ́ zaata ajadin zaata lacadad àwọn ọjọ́ tó ló ń kà níbi máa lọ lò bẹ́ẹ̀ yàgùdù lọ́hà ala millati ibrahim alayhi salatu wasalam ọmọ lọ sí ọlọ́wọ́ ọba nínú àwọn òkè yìí lórí ìlànà ẹ̀sìn anábìwá ibrahim alayhi salatu wasalam ala tawhid lórí ìmọ̀lọ́ọ̀lọ́ka ṣoṣo anabi máa lọ sí lọ́nbẹ̀ nínú sílọ́n anabi sọ̀rọ̀ ni pé ọmọ ń rori nípa dídá sánmà ọmọ ń rori nípa dídá ilẹ̀ pé ah sánmà yìí ọba tó dá sánmà yìí ah mọ̀ dá nǹkan o agbára ńlá ni wọ́n fi dá ilé yìí kì í rori nípa ọlọ́run o kí ni rori nípa rẹ̀ nípa ẹ̀dá ọlọ́run ah ah ilẹ̀ náà ló tún fẹ́ lọ yìí ẹ tún wo àwọn òkè ẹ wo àwọn odò ọba tó dá nǹkan yìí tó dá gbogbo nǹkan yìí tó dá èmi náà ọba yìí ó ní ìdí pàtàkì tọ́lọ̀ fi da gbogbo àwọn nǹkan wọ̀nyí. yàtọ̀ sí wọ jẹ́pẹ́ tí wọ́n rorí pa rẹ̀ òun náà lọ́lọ́run fúnra ara rẹ̀ ọlọ́run fúnra ara rẹ̀ ni wọ́n ti kí ni o rorí pa rẹ̀ gẹ́gẹ́ bí asòfíyà asòfíyà àti kọ́ máa ti kí o kọ́ máa rorí nípa ọlọ́run gangan ẹ dẹ́kun bo ni òye ọmọ ẹ̀dẹ́ ènìyàn lè dé tó lè rò nípa ọba tó ti kọ́ dá ìròrí fọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ rí pé ròrí ó ni tọ́ba lóun fẹ́ mọ pàápín tàbí ìrísí ọba tó dá ìwòrí fóun nìháyàtò ẹ̀kẹ́dáàmì lè rọ̀pọ̀ lè rìn kọ́ọ̀lù gbogbo ìgbẹ̀yìn ìmọ̀ fìlà aká ìgbé gbogbo nǹkan pátá ìsomọ́lẹ̀ lọ padà bá làákà yìí náà ni sẹ́mi pé tíyẹn bá rò débì kan làákà yóò takú sọ́nà ó rò gbogbo ẹ̀ wá dàrú ó kúrò ní pé yẹn dóríta mẹ́ta oríta yọkan ń lọ náà ni máa lọ́ọ̀tò gbogbo ọ̀dàrú ni ọ̀wá ní mọ bó ṣe rí mọ́ ibóyè yìí ọlọ́run ọba tó dá òye fún un ní àlà ibi tí ìmọ̀lẹ̀ ti máa ń dé sóye èèyàn wọ́lọ́ nígbà tí yẹn bá ń súnmọ́ ọlọ́run ọba dáadáa kí n ṣe sọ ọlọ́run ọba tí ọlá rẹ̀ gàdúrà tẹ́ ń pa òfin ọlọ́run ọba mọ́ ọlọ́run máa nù ní àwọn òye àwọn ìmọ̀ kan tí ò lérò pòun tẹ̀lé mọ́ àmọ́ kí yẹn máa fojú yakọ́tò pé bọ́lọ́run ṣe rí wọ́n fẹ́ máa fi ọkàn ro pé báwo lọ́lọ́run ṣe rí àbàdàn ah, ìsànà bí irú tiẹ̀ ni wípé ọba tó dá sánmà yìí á ọmọ dá sánmà náà dáadáa ẹ wo sánmà yìí sánmà ọ̀fàyà kò sóko ń bẹ́ẹ̀ kò lu kọjá wa lórí òjò tó rọ̀ ń bẹ́ẹ̀. àwọn sànà bí irú nìyẹn kó tó di pé títí tí odidi ogójì ọdún òsì bá sallam nínú ọjọ́ orí rẹ̀ gbàtí ogójì ọdún pé ìmí ti sámà sọ̀kalẹ̀ sí bí àjá ahu jibril pẹ̀lú pé mọ́lákù jibril alayhi salatu wasalam wà bá wọ́n kó wà sí gọ́ọ̀rì hìrọ̀ anabi sin bẹ ní gọ́ọ̀rì hìrọ̀ níjọ́ náà lọ ní kótó yẹn sin bẹ ní òkúta yẹn nínú àpáta wọ́n kọ́ ọ̀lẹ́ lẹ́kọ̀ọ́ mọ́lákù jibril alayhi salatu wasalam sọ pé iqra ọ̀yà máa kà kọ́ọ̀lẹ̀ anabi sọ pé má ana bí kọ́ọ̀rì in ibi sẹ́ni tí kankan sáà pé anabi sọ̀lọ̀ ibi tọ́lọ̀ ti gbé dìde ìran kíni ìran kọ̀ máa kọ́ maka tọ ó ní máa anabi kọ́ọ̀rì in ìmí ẹsẹ̀ ti ń ka nǹkan mọ̀ nǹkan kankan o ayé la ó sinú ìkìrọ̀ àtàyè mọ̀ nǹkan kan tuma rẹ̀ ni ẹ tọ fa afọ́dàhù fàbọ́mọ̀hù ọgbà malaku Jibril bá gbà anabi mu lọ́ba kumara ní dọ́mbàtà ṣẹ̀dídà ní kumara tó lágbára ó mi jikijiki ó gbóde ó fi nákànàkàn fún ma àrísálà ó bá sọ́lẹ̀ ó tún sọ pé ìkúrọ̀ ní ọ̀ka kọ́lá má ànàbì kọ́rì in ah tó ah. o ti kọ́ mi ní nǹkan tẹ́lẹ̀ mi ò mọ nǹkan ká nǹkan kan o tún gba amúlẹ̀lẹ̀ kejì kò mara ó fi ná kànàkànàkànàkàn sọmọ àrísálà lẹ́yìn ló tún filẹ̀ wa qala lahu iqra onímọ̀ní ọ̀ka anẹ́sọ̀ sọlọ ni ẹ wọ́n bá ń sọ abẹ́bẹ́ mi sókè gbagba ibi pẹlẹbẹ ní òfin wà lẹ́nu ẹ̀ bó kàn fún mi mọ́ra ọkàn máa fún òróró ara mi ọkàn dààmú mi lásán ni èmi ọmọ nǹkan kan ká kí ni onímọ̀ ká mọ ànàbì kọ́rin in èmi ọmọ nǹkan ká ọwọ́ àṣẹ sọ fún pé iqra bismi rabbikal ladhi khalaq máa kà pẹ̀lú orúkọ ẹlẹ́dàá rẹ̀ tó ti kọ́ dẹ́dà khalaqal insana min alaq ọ̀dọ́ ọmọ ènìyàn láti bí ẹ̀jẹ̀ dídì iqra máa kà wa rabbukal akram ẹlẹ́dàá rẹ̀ ni ọba ọlọ́pàá lé jùlọ alladhi allama bil qalam ọba náà ló fi màmá gègé lákọ̀ọ́kọ́ tọ́lọ̀ kọ́kọ́ dá nìyẹn o gègé tọ́lọ̀ kọ́kọ́ dá ọlọ́run ló fi màmá kọ́ da báyìí oní máa kọ́ ní kíní máa kọ́ ní gbogbo ohun tí ó ṣẹlẹ̀ sálùkì amòfilé ní ọkọ̀ ọlọ́run ti fi màmá gègé allama al insana ma lam ya'lam ọlọ́run ti fi màmá ọmọ nìyẹn ní tí ò lérò lè mà tẹ́lẹ̀ sọ pé bó ti ṣe ànábì sọlá sálàmù eléyìí ọlọ́run dá ànábì dáadáa púpọ̀ nítorí àsùntà ọ̀la tọ́lọ́ mọ̀ pé ọ̀bẹ fún ànábì sọlá rẹ̀ tọ́lọ́ tọ́lọ́ fi síbẹ̀ oore yìí oore ńlá ni tọ́lọ́ síbẹ̀ fún ànábì sọlá rẹ̀ sọlá. káàdìhì hiya nubuwwatuhu sallallahu alaihi wasallam bá nàbí ṣe di ànábì lélẹ́yìí bó ṣe di ànábì òun nìyẹn naba'ahu Allahu bi iqra ọlọ́run sọ di anabi pẹ̀lú kíni iqra ayé jẹ ẹlẹ́hu nabiyyan bi dhalik ọ sọ di anabi pẹ̀lú ẹ̀ thumma dhahaba ila baytihi yartajifu anabi bá lọ sílé rẹ̀ lẹ́ni tí ara rẹ̀ ń gbà pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ minal khawf látara ìbẹ̀rù torí li'annahu laqiya shay'an ma kana ya'rifuhu min qablu torí pa anabi pàdé tí ò pàdé rí ò rí rí anabi anabi wa rẹ bi ṣe ń ṣe nìyẹn o nítorí ṣe ní kọrọ ìṣẹrọ ìlàsọ yìí tòlá gbégbé yìí àwọn sofiya àwọn náà wọlé wọn lè pé ẹ kíní kan bẹ khalwa làwọn ń pè ìgbésẹ̀ bá anabi ṣe khalwa ń bọ ní irú tànàbì tìjọ tiẹ̀ tànàbì lọ kórukọ àlìjẹnu kálá anabi kórukọ àlìjẹnu anabi sallallahu alaihi wasallam nígbà tí ó ti di pé ayé abẹ́rẹ́ ti ní sọ̀kalẹ̀ tànàbì tún lọ síbẹ̀ mọ́. ànábì ọlọ síbẹ̀ mọ́ so ìwọ wọn ní wọn ní baba alágbájá ọ bẹntì wọn wọn yẹn kan ni wọn rọrùn lọ́dún ẹ̀ẹ̀kan wọn rọrùn lọ́dún wọn àti sọdẹ nílẹ ní ibú mayá irun jama rẹ ti kí dà òkìrun jama sáà mà bí kí gan òkìrun jama kò wá sí mọ́sálásí tó ní kírun sásìkò. wọ́n ń jà aládùúgbò rẹ̀ ń gbọ́ tí gbogbo ẹ̀ ń lé kókókókó bọ̀bọ̀ ta kọ́lọ́ parí ìjà wọ́n nílé aládùúgbò rẹ̀ ń jó kó tó dákẹ́ náà ni wọ́n lára àyà ayọ̀rọ̀ yá wọ́n ní bẹ̀ ní sálúwà wọ́n ní bàbá rẹ̀ lásìdẹ́ǹtì kò sáàyè fún ìyàwó rẹ̀ náà gbádùn ní ọmọ ọba yìí torí bàbá ọ̀gbọ́dọ̀ sẹ́kìnì o bàbá ọ̀gbọ́dọ̀ bọ́ta subhanallah ẹ̀ẹ̀kan ni wọ́n rọrùn lọ́dún ẹni ìbú ni ọ iṣẹ́ wo lọ́lọ́run gbé fún ọ kó ní ọlọ́mọ àti ẹ̀mí ọ kí lọ́n wá ẹlẹ́kọ̀ọ́ ẹja ọmọ tá à ń ṣe gbogbo wa wọn fún aláwọn sùkùrù bí kan fún ọmọ fà ọgbà sùkùrù bí ìsù ọ padà wà á rí jẹ́ńjẹ́ lé ìsù àwọn àrọ́mọdọ́mọ ìbí lé ìsù ẹ̀rí pé bẹ́ẹ̀ kan bákan náà àbí bẹ́ẹ̀ kọ́ ni sùkùrù bí ìsù àbí àbí kíni sùkùrù bí náà ni so wọ́n ti gbé sùkùrù bí ìsù lé yọ àrí jẹ́ńjẹ́ lé ìsù sórí àdìsí àpò àrọ́mọdọ́mọ kíni ìbí lé ìsù wọn alọmọ ló ń fasẹ nínú ilé yọmọ fasẹ ọmọ kórìkọ àlùjẹnu yọmọ asọ àwọn pátápátá ọlọ́ọ̀hìn mo fi ọlọ́wọ́n bá tẹ̀ mí bẹ́ẹ̀ lọ rẹ̀ búra tẹ bá gbọ́ àwọn ọ́díò kan bí bàbá tó ń pè ní bàbá fọlọ́nsọ ní Ìlọrin fáàgbà bí kàwá yìí lọ jẹ́ àáfà bàbá sílé tẹ bá gbọ́ àwọn ọ̀rọ̀ tí ì sara rẹ̀ ní ká wá gbé wọn lọ ní omi wọn á fi ayé hàn wọ́n fi òun wọnú òun wọnú àlìjẹ́nà báyìí gbogbo àwọn nǹkan ọ̀rọ̀ tẹ́ máa wò pé asẹ́lẹ̀ yìí orí ni subhanallah ní àlìjẹ́nà kìíní kan ní jẹ́ báyìí ibi báyìí làwọn ti pàdé sọ méjèèjì ọ̀rọ̀ méjèèjì kó lórí fóònù mi tán lórí sọ náà náà sofia fẹ́ràn kátikáti o sòkòsí jẹ́ kọ́lùwà nínú òfin ẹ̀sìn ọlọ́run ba àmọ́ wà nìkan o níta nínú kíni alẹ́ àìkíkáàbù nígbà wo la máa ń ṣe àìkíkáàbù lọ́pọ̀lọpọ̀ gbà nínú oṣù ọmọbọ́ọ̀lù ẹ béèrè lọ́wọ́ ẹni tó jẹ́ pé ń so fi yẹn sọ́mọ́ ṣe àìkíkáàbù kí ni ọjọ́ oníjọ́ wọn bá gbé sí awo kan lé lọ́wọ́ pé ọlọ́mọ fà lóru nínú ilé lọ́kànjá sọ̀rọ̀ mú kàtìkàtì anabi sallallahu alaihi wasallam ìṣesí yẹn kọ bá pàdé rí torí ẹ̀rù bá a amúrọ̀n ha ilan ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ bẹ̀rù ni bọ̀wọ́ jẹ́ dẹ́sẹ̀ ọjà ho Khadijata radiyallahu anha anabi sallallahu nígbà tí ń lọlé bẹ́ẹ̀ni fẹ́rù ba tó sẹ́rí padà sílé ọba ìyàwó rẹ̀ ti ṣe Khadija radiyallahu anha fàgọ́ pọ̀ hó ó sì da aṣọ bò anabi sallallahu alaihi wasallam wàhádà àtìhó ó sì fi anabi sọlá lọ́kàn balẹ̀ ọ̀kọ́ ọ̀lẹ́tìlá nígbà tí anabi sọlá sọ pé àní mọ̀ nǹpáyà ìparun pé má kú mọ̀ nǹpáyà lórí ara mi pẹ̀lú ṣe sí oríkàlá rárá o wàláhì mo fọlọ́ ọba búra wàlá yòóṣèkàlá ọlọ́run ní fi ìdójútì kan torí pé iná kàlà tẹ́sílò rọ́ọ̀hìm ìrìn àná ìlú sọlọm títí lọ máa ń dokun ẹbí pọ̀ àníkàwọn náà ká mójútó ìdokun ẹbí wa pọ̀ ìdokun ẹbí wa pọ̀ kò túmọ̀ ìpẹ́ ni tó ṣe dáadáa sí mi nínú mọ̀lẹ́bí èmi náà fẹ́ ṣe dáadáa sí tí ọba ti ṣe dáadáa sí mi èmi náà ò ní ṣe dáadáa sí òdokun ẹbí pọ̀ bẹ́yẹn o ní ti ń jẹ́ ìdokun ẹbí pọ̀ àníṣọ́lá ni kìí ṣe pé ẹni tí ń fi ìdokun ẹbí pọ̀ tẹ̀sán fẹ́ni tó ṣe fún un ṣùgbọ́n ìdokun ẹbí pọ̀ ni pé gbogbo ìgbà yóò tún ọba ń gé kú lára rẹ ọmọ sọmọ wọn ó sọre fún wọn fi bí sọ ọmọ sọre ń sọ oore ò ní sọ olóore bẹ́ẹ̀ sì ni ó dájú dáadáa wípé o ò lè kan ìbànújẹ́ àti aburú ìbèrè tí wọ́n ti. sẹ́sìn mọ̀ pé yorùbá náà ti ní ó ní òun sóore gbogbo òun kí wọ́n ló ṣe wọ́n ló lọ́wọ́ kọ̀ kánú ìka tó kì bọ́ọ̀n wọn ní kọ́ ọ̀yọ́ oore tó ṣe tí ó gbé ó fi kà ni. bóyá lómi ọ̀gbọ́n tó mọ̀ wé yẹn yé dáadáa kìí ṣe pé wọ́n ẹnìkan níta ló ṣe kà fún ọ ní òfin gbé ọ rárá o ó sóore gbogbo ọ yẹn ó fi ìka kan ti kí ọwọ́ kàbọ̀ oore tó ṣe tó bá yẹ pé òrè pányán ni ìwọ náà ṣe òrè gbéyàn ni. tó anẹ́bí ń dogun ẹbí pọ̀ ẹ̀jẹ̀ káàánú ọmọ dogun ẹbí pọ̀ mọ̀lẹ́bí rẹ orí jẹ mọ̀lẹ́bí rẹ orí mu o sì ń wá lọ ná owó síta o sì dáadáa sí mọ̀lẹ́bí rẹ ntọ́lọ̀ ń sọ ni pé wà á ti dá lóko bá haqqahu wal miskin ọlọ́ọ̀ni àwọn mọ̀lẹ́bí rẹ fún wọn ní ẹ̀tọ́ wọn o lẹ́yìn náà lọ́lọ́ọ̀ sẹ̀sẹ̀ dákọ̀ aláìní níta nínú sóràtò alibalad ọlọ́run ní aw it'amun fi yawmin dhi masgaba tàbí kọ́ ọmọ fún yàn lóúnjẹ lọ́jọ́ ebi ọlọ́run wa ni yatima dha maqraba ọmọ òrukàn tó jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ lọ́lọ́run kọ́kọ́ dàkọ̀ wa ni aw miskina dha matraba kábàláì ní tó ti dẹ ní ilẹ̀ níta ṣùgbọ́n yatima dha maqraba ẹni tó jẹ́ ọmọ òrukàn tó jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ ṣe dáadáa á tẹnu lé wa ká tó ṣe tà ṣùgbọ́n lórí dáadáa ni gbogbo téyè bá fi wá ojú rere mọ̀lẹ́bí àgbọ̀dọ̀ fi ojú rere rẹ̀ dọwọ́ wa ká fura sí agbègbè yìí dáadáa kí ọlọ́run bá ti ọlá rẹ̀ ga jùlọ kó dà sí ànúfẹ́mi àtẹnìkọ̀ọ̀kan wa tí wọ́n fi ròyìn anábì ni ẹgbẹ́ ń ṣe dáadáa ń dẹkun ẹbí pọ̀ wọ́n tó kiri bọ́ọ̀lì wọ́n ní rẹ̀ anábì ti máa ń kó náà àlejò ẹlẹ́mi bá ti rálejò báyìí yóò fa ojú roni bẹ́ẹ̀ ẹ̀bùn ọrẹ ẹlẹ́ẹ̀kejì lọ́jẹ́ abẹ́ ẹ̀kọ́ ni bí ẹ bá tójú ká séèyàn tó ṣe ọ̀yàyà séèyàn ojú ní pe ní yálé bẹ́ẹ̀ ni bá ti òpin tí mádélé lágbájá máa sun ọjọ́ kan bó bá ti rí tiẹ̀ sí ẹ̀bá ìrìn mọ́kàn ní kí ọ ni wọ́n lọ. ṣé bí àmọ́ mi sọ pé ẹlẹ́fẹ́ sùn ni sọ mo rò pé bóyá ibi tí mò ń lọ tó bá pẹ́ mi ò ní ní sùn. nígbà tó ti rí ojú ẹ̀ ẹlòmíì bí àlejò ti ń dé ní kí tẹlifọ yìí ń sakú ẹ tẹlifọ yìí ń kú àyìnbó sọ fún yín pé tó kù náà mo rò fún yín lẹ́ẹ̀kan wọ́n sì ní ìmọ̀ afagbárí sun àlejò òwe ilé wọn ti kíni òwe ilé wọn tó lọ ní ń pa fún un nígbà wọn ti sọ pé tẹlifọ kù lórí ṣe bí ètò kù náà mo rò fún yín lọ́sàn-án yìí tó mọ̀ ẹni pé kò sóúnjẹ ńlẹ̀ tí wọ́n tó ń bọ̀ mọ oúnjẹ wá kọláàsì ọtún wa ní bóònù yàrá tí kíní à tẹ́lẹ̀ mọ̀ pé àwọn kíní wọ́n ti wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn ń sùn ní ìsìn. ṣé ṣé inú ilé yẹn ṣe o kò ṣe gbé falẹ̀ jù mọ́ ẹ jẹ́ àmọ́ fònà àlejò dáadáa kásì má fojú kéré dáadáa kan kódà kó pàdé ọmọ ìyá rẹ̀ pẹ̀lú òtún ká ojú dáadáa wúre náà bákan náà wọ́tàmílù kẹlẹ̀ ogun anẹ́sọ̀ sẹlẹ̀m o tún máa ń bá àwọn ẹran gbé koko wọn o máa ń pa koko fẹ́ràn ẹ̀rí bá ní sọ́nà bó ṣe wúlò sáwọn èèyàn o tún wúlò sí dábàá bóòlù ẹran ṣe rí lójú tiẹ̀ kò sí nǹkan tí ẹran jẹ́ lójú rẹ̀ ju sọ nǹkan àsọ̀kọlù lọ ẹlòmíì ó sì mú rọ́bà báyọ̀ lòun fẹ́ wò bóyá òun tọ́wọ́ yóò sì sún ẹsẹ̀ ẹran sùnsùn sùnsùn ọmọ kó òun tọ́wọ́ o yóò sì sá mọ́ ẹsẹ̀ ẹran ẹsẹ̀ yóò sì dálẹ̀ kan náà yóò tún wá fún òkè àwọn ah, tọwọ́ ẹgbẹ́ náà yẹn bó ṣe wọ́ kulẹ̀ kan náà. dáadáa ìjà payọ̀ lọ ewúrẹ́ jẹ gaari rẹ ó sì gbé pẹ̀tọ́ ó sì dà lára ń jà káàkiri bí ó sì máa jà láàmú ooru pẹ̀lú oorun tí ń bẹ lára lọ́rùn fẹ́ rọrùn kéèyàn ta sí lára ẹlòmíì ọ̀nà bá fi karosíìnì tẹran lára yóò sùn kaná láàyè. àmì ìbẹ̀ wọ́n mú orí ẹran báyìí wọ́n ti bọ́ ní omi wọ́n ti bọ́ ní omi ẹlọ́mọ kẹ́ wọn ní filẹ̀ yóò fọ omi sí mu fọ omi sójú fọ gbogbo ẹ̀. ọ̀sán lẹ̀ máa yẹ sẹ̀dá rẹ̀ o pẹ̀lú tẹ́tí ọ̀sẹ̀ táwọn ẹ̀ràn tọ́lọ̀ bá sọ̀rọ̀ náà dẹ̀rán kọ́ kí ló tó gbé gàrí tó kù tí wọn náà fẹ́ kí ló tó gbé kalẹ̀ wọn náà gbé síbi tẹnu ẹrún òtò wọn yọ yorùbá náà ni ọmọ gbé síbi ẹnu ẹrún òtò kí ló tó gbé síbẹ̀ wọn ò nílà kẹjù bẹ́ẹ̀ lọ wọ ọlọpàá lẹ rù rẹ mọ dáadáa oríṣiríṣi nǹkan làwọn yẹn lé ẹlòmíràn mú àdá yóò fi sá ẹran wọn lànà bí nǹpa kókó fẹ́ràn kì í sẹran rẹ o sallallahu alaihi wasallam lọ́pẹ́ òkè ọ̀hún wọlé bọ̀ sí wàhálà lágbájá bàmógbò ìkúté yọba tó mánu èrí yọba gbé fẹ́ràn la ilaha illallah àwọn ẹyẹ ọ̀dájú ẹlòmíì òní ọmú dúró dúró dáadáa yọwà lọ wá pólíbàn tí ọ̀ya yóò ká dáadáa yọwà káwé ní mú báyìí yọwà kò tó àwọn ẹyẹ ọ̀daràn o àwọn èèyàn yọ ọ̀daràn gidi níta kiri táwọn èèyàn ṣe ni wọ̀lọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí mi ò sí fẹ́ràn rí o níta kiri táwọn èèyàn ṣe là ń sọ yìí báyọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ tí wọ́n lè fọwọ́ di imú rẹ̀ lẹ́ẹ̀kan náà báyìí láàrin wákàtí ọwọ́ mú ọ̀rá egbò bọ́ọ̀lù ó ti máa ṣe wọ́n náà dáwò tí ọ̀rá bo imú rẹ̀ báyìí pẹ̀lú ẹnu rẹ̀ wọ́n so kọ́ wa mọ́ mi kò bí ó ṣe rí tọba ti ràn báyìí títí náà ni ọmọ ràn tọba ti fẹ́ lọ fẹ́ mi báyìí yóò tún di ìró àwọn èèyàn pẹ́ di ọ̀ràn ẹjẹ àpò mo fi orúkọ ọlọ́run bàbá wa ẹjẹ ọmọ tá à ń ṣe o ẹjẹ àánú ẹjẹ ká ní àánú ẹran ẹjẹ àánú tó fi dórí àwọn ẹran tá à ń pa ẹlòmíràn máa sọ fẹ́ràn gbà léyà pé òní ló kù ẹ wọlé ẹ má wọ bọ yóò kúkú lónìí tẹ́lẹ̀ ẹlòmíràn ni ẹ onídìkọ ẹ mọ fún lóúnjẹ àìsí kílódé tí wọn fi ni ọmọ ta lórí ọmọ fún lóúnjẹ à tí wọn bá gbàwẹ̀ lọ sí mùsọlá tí wọn lóun ó tún gbàwẹ̀ lọ. subhanallah tẹlomi bá gbé ẹran tó fẹ́ gbé jálẹ̀ báyìí ni wọ́n gbé sókè wọ́n sì jẹun mọ́lẹ̀ gbàù tẹlomi ò tún ní pọ́n ọbẹ̀ òun kò mú yọmọ fi yún lọ́rùn yún yún yún yún yún ni ayé yọ̀ọ̀dà tó bá mú mi wá bá mú mi wá àti ètò òtò fún ní òtò burú ju tàkọ́kọ́ lọ. ẹlòmíì ẹran yìí ò ní tí ìkókó ti kẹ́mi ọ̀tán lára ẹ̀ báyìí wọ́n ti da epo tí wọ́n sànà sí yọ máa jẹ́ wìrìwìrì káàkiri báyìí kọjá. anabi ń pa kókó fẹ́ràn sallallahu alaihi wasallam. bákan náà wọ́n tọ̀ inú aláwọ̀ náà wá níbi dáa déwù bàbá ṣẹlẹ̀ síyàn sòrò ṣẹlẹ̀ síyàn máa ń múdùn wọnú ọkàn yàn ìmọ̀ sàánú èèyàn. tọ́ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa alihi wa sallam á ẹni rẹ ẹni ńlá ni àní sọlá ọlọ́run tẹ̀lé ni rẹ. ibi tí ìyá wa Khadija radiyallahu ta'ala anha sọ̀rọ̀ rẹ̀ dé ọ̀padà wa tó wá mú anagba Muhammad sallallahu alaihi wa sallam lọ́sọ̀dọ̀ ọ̀nkú rẹ̀ sáà mà sí Waraqatu bunu Nawfal. wọ̀kánà. قد تحنث وقرأ في الكتب السابقة arákùnrin tọjọ wárákọ ọmọ náà fàlì ọ wà ní kristianity rẹ nígbà yẹn sẹ nípa náà ò tíì di òjíṣẹ́ tó tóun fi wà. ìǹtí mọlákù jìbìrì torí lẹ́ẹ̀kan náà báyìí ọmọ ìyá wa kọdíjà mo lọ sọ́dọ̀ wárákọ ẹni tí máa ń ka àwọn tíra tó ti lẹ́yìn tí máa fi ṣe ìjọsìn fọlọ́ àìsàn ọ̀jẹ̀lẹ̀. fọlẹ́mà àkọ́rọ̀hù bí màrọ́ à so ìyá wa Khadija sọ pé tọ́ rẹ̀ ń kú mi isma mi níbi ní àkíkà gbọ́rọ̀ tí ọmọ ìyá rẹ̀ ìfẹ́ sọ bàtà ni sọlọ ń sọ̀rọ̀ fún wọlọ́kà wọlọ́kọ́ tó ọmọ náà fàlì tán so wọlọ́kọ́ ọmọ náà fàlì sọ pé haza namus huwa namusu lẹ́bí kánà yẹn zero ala Musa alayhi salatu wasalam namusu malaika tí ń sọ̀kalẹ̀ sí Musa ló sọ̀kalẹ̀ sí ọ yìí wẹ̀ ń yóò dìrí kí ni yọmú kàhádà tí ọjọ́ rẹ bá sì wá bá mi láyé àǹsóríkà ní sọ̀rọ̀ mú àzárọ̀ ìran ọ̀sẹ̀ lánàá ti ti ọ̀pọ̀ púpọ̀ àmọ́ ọ̀tọ́ náà bá bá sì mú mi di ìgbà tó ṣe yí pé ìrì òkùnrin jí pẹ̀kọ́ òmùkùn ìgbà táwọn àjọ rẹ tí wọ́n ọ jáde àná sọ̀tọ́lá ni àwọn ọmọkùnrin jí ìyàwó tí wọ́n mú mi jáde ni wọ́n lè mi jáde fóònù ọlẹ́nìkan ò ní gbèrú tó gbé wáyé wá àbí káwọn èèyàn mú lọ́tà subhanallah so anagba muhammad sallallahu alaihi wa sallam òun náà lélẹ̀ ìṣesí rẹ̀ náà sì ní ti àgbọ̀ yìí àbí ọlọ́run bá kọ́ sí àánú fún èmi àti ẹ̀kọ́ kan wa gbogbo àwa tí a bá wa lọ́nà àwa tí kí mágírìbì àti ìṣá ìwà lọ́kọ̀ tó di pé abẹ̀rẹ̀ ìjókòó pẹ̀lú bí ojú ọjọ́ bí mo ṣe rí nígbà yẹn àbí Allah subhanahu wa ta'ala tí ọlọ́run bá kọ́ sí àánú fún èmi àti ẹ̀kọ́ kan wa ìdùnnú rẹ̀ tọ́kọ̀ ọlọ́run sì fún wa wọ́sọ̀lá náà mọ́yá. ìgbà táwọn yẹn ń sálùwà lákẹ́ ti béèrè ọ̀dọ̀ náà. ọ̀dọ̀ yá. Naam. Naam. Naam. Bóyá bóyá lẹ̀ bí o. Naam fájà màmá ni ọ̀yá kìlọ̀ fún wa. náà. ọwọ́ ayélujára àwọn ọmọdé ìgbà yìí ti rọ̀ ọ̀dọ́ mi nípa ètò àti ọ̀rọ̀ ìgbà tí rọ̀mọ̀dọ́ dé yẹn lágbára àti bá ọ̀ṣọ́. bí pèsè tó tó jẹ mẹ́fà yẹn kò yóò kọ́ dà ní ẹ̀kọ́ tó bẹ̀rẹ̀ ìgbà àní dí wọn lọ́wọ́ àníbí wọn lọ́wọ́ ọ̀la tó kàn sí ọlọ́kàlà àìlẹ́m yóò máa gbàwé rọmọdán tó fọlọ́ ó ṣe yóò fi gbàwé rọmọdán parí nígbà rọmọdán bá parí tán yóò san mẹ́fà sí ọjọ́ gbèsè rẹ̀ gbogbo ṣe jẹ́ nìyẹn náà. wọ́n kà á ní ìṣègùn kó fi lè mi lọ́wọ́ náà. àmọ́ dili ìdílé tó dìde síra yín àmọ́ bó ṣe lè tó. Wallahu ta'ala alam kágbé gbogbo ohun tí ẹ ṣe ń kéde nǹkan tó padà di pé ó ń la wàhálà pàdé rẹ̀ yẹn káàkiri lọ a sọ pé ó padà sí jókòó yẹn ọ̀sẹ̀ táyà rẹ̀ ti bá yẹn sọ̀tọ̀ àìpé bó ṣe rí nìyẹn sọ ṣùgbọ́n tó bá ti dá dóná tó náà ṣe pé gbogbo bóun ṣe ṣe títí ọ̀gbọ́ ṣàìtọ́nù yẹn yàwó àgàgà fúnra táǹkì mi sáà fi sótòrọ̀ síwájú ẹ̀jẹ̀ á fura pé ìtọ́kọ́kọ́ jọ́ràn ẹ̀ láwà táǹkì mi ló táǹdá kì mọ̀ tó náà nìkan máa fi sótòrọ̀ àwa náà dá wàhálà alẹ́ pọ̀ nínú àwùjọ nínú ọ̀rọ̀ mọ́sálásí ẹ̀jẹ̀ á ní sótòrọ̀ ó ṣe pàtàkì púpọ̀ kọ́lọ́mọba kọ́ lágbára tó gbọ́dọ̀ kó ṣe rọ̀ fún ọlọ́ọ̀tà láàrin Kọjẹ, jẹ́ dákun tó kà bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn èèyàn náà ẹni ìjọ dára kí ayọ̀. wọn lẹ ń tọjẹ onísúnà tó tún wá àfàṣẹ ọlọ sí fìdáwà ti pé kọtọ kọyẹ gbogbo ti yẹn kí wọn oluma tó tún á lóun ṣe sunna mùsùlùmí gidi ọ̀gbọ́dọ̀ lọ́ọ̀bẹ̀ torí náà darandaran ni kò sínú ẹ̀sìn ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga lọ kátó wá pẹ́ jẹ́ ẹ̀ǹtẹ́ tó wá pè ní nínú ma lọ́wọ́ tí ọba dàrú ma lọ́wọ́ à yẹ kéèyàn tètè pé lákìyèsí pé níbo ló ti rí yẹn tó fi ń ṣe tó fún ọ. bàbá tí ẹ wò ẹ dákun ẹ kó o jẹ fún ọ máa bọ̀ wá níwájú bíbá yìí o nam. nam. ọkọ àti ìyàwó wọn ti wá wọn sì gbìyànjú nípa ọ̀rọ̀ ẹ̀sìn. okay. wọ́n lọlé àwọn ológun. lọ́sẹ̀ tọ́láàkì sẹ́rí inú àwọn sábàbí tó le jù tí tọ́láàkì lè tètè wáyé tá a bá pàkíyèsí ọ̀gbọ́lọ́rọ̀ ẹlẹ́bọ̀dé tí èsì kékeré kí sọ̀rọ̀ eré nìyẹn pé pé àwọn wà kan ni o lè má tètè kọ rẹ̀ yàn bóyá kò tètè má dáná fọ́kọ rẹ̀ ni bóyá kò tètè má gbálẹ̀ kan ni bóyá nǹkan kankan ni wọ́n bọ̀ obìnrin yẹn sọ̀rọ̀ dáadáa so wọ́n gbà níyànjú wọ́n sì bá sàwọn kankan tọkọ bá kàn wá rí i pé ìwà rẹ̀ ti sú òun kò rọrùn wọ́n sì tọ́lá ká tó wá kọ́rọ̀ ẹlẹ́bọ́dé ah, ọ̀rọ̀ ológun gbogbo àwọn kan yẹn ṣe téèyàn máa fi ń ṣeré torí pé èèyàn bá sọ́ra èèyàn bọ́jọ́ làwọn ọmọ èèyàn jẹ́ ọmọ èèyàn tó bá sì fẹ́ wà ń bẹ́ ọmọ wa àgbọ̀dọ̀ jẹ́ kọ́mọ wá wà lọ́dọ̀ rẹ̀ ni tọ́wọ́ pọ̀ káwọn náà bọ̀ mọ́ wọ́n kó lábẹ́ kápá rẹ̀ ni wallahu ta'ala alam ló ó ti yé mi wàá ní mọ́sáàbù wo látẹ̀lé bíi báwo. nígbà wo sínú àwẹ̀ ló ń sọ. Uh-huh.